نحمده ونستعينه ونستذكره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خر الحديث كتاب الله وخر الهادي يدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار أنا تسمع الله ودع الله أتوى صلاة اسمع نبي محمد صلى الله عليه وسلم إكي الله ولا لهم tí mo bẹ pẹ̀lú àwọn sàhábà ń ṣe ọlọ́run àwọn ará ilé ń ṣe ọlọ́run ọba tí mo bá oníkálukú wa ọlọ́kùnrin wa sí lóde ní. Insha Allah ti máa tún tẹ̀síwájú lórí tí a fi ṣe pé kí a ń ṣàlàyé fúnra wa tí kí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kí ṣe ṣe láyé kò sí ohunkóhun tí tí ó béèrè lọ́wọ́ wa ní alùpùpù àti ìbẹ̀rù ọlọ́run báyìí òun náà ni látara rẹ̀ la àwọn ìjọsìn kalẹ̀

fún àwọn olùpáyọ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala nínú rẹ̀ iná ní àlàáfù anilmọ̀kùnrin wal i'rad anilgazilin àwọn olùbẹ̀rù àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn olùpáyọ̀ ọlọ́run wọn a máa ṣe àmójúkúrò fún àwọn tí wọ́n bá kó sínú àṣìṣe ìtí a pé aláṣìṣe ìrìnlẹ̀ tó ohun tó gbà lérò ohun tó ló ṣe ọ̀tọ̀ ni ohun tó gbà lérò ọ̀tọ̀ ni ohun tó ti ọwọ́ ara rẹ̀ jáde a máa wáyé nígbà míì látara ọ̀rọ̀ sísọ a máa wáyé nígbà míì látara ìṣe kódà nígbà míì ní àmì yìí aláṣiṣe nígbà míì a máa wáyé látara ìmọ̀ọ́mọ̀ ṣe ṣùgbọ́n kéèké nínú tá a mọ̀mọ́ kéèké nínú ìròyìn ẹ̀ kéèké tá a mọ̀mọ́ a lè máa sọ nípa ìròyìn lẹ́gbẹ́dẹ́ kábà ṣùgbọ́n fẹ̀ ilé ìtò wáyé yìí àyíká wáyé ni ó sọ tí ó dá ní ó ṣe tó takótọ́ lọ́wọ́ bá ní tó sọ̀rọ̀ ohun tó sì ronú pé ọ̀dà kúrò níbẹ̀ àwọn alùsùnà àwọn alùmọ̀tẹ̀kùn àwọn olùkọ́yọ̀ náà bá Allah subhanahu wa ta'ala wọn a máa ṣe àmójúkúrò fúrò àwọn èèyàn bẹ́ẹ̀ bákan náà wọn a máa ṣẹ́rí kúrò lọ́dọ̀ ẹni tó bá ṣe tó bá wà ìmọ̀ta pẹ̀lú wọn yálà ọlọ́lá ẹ̀rí nínú àwọn ìpáyà nínú àwọn àmì káàsì máa mọ àwọn olùpáyà ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ni bákan náà nínú rẹ̀ àwọn ẹni wọ̀nyí wọn a máa ṣàmójú kúrò fáwọn èèyàn lórí àwọn àṣìṣe ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ni ọlọ́ni wa an ta'fu aqrabu lit-taqwa ọlọ́ni tọ̀ bẹ́ni kan bá ṣe ó kọjá ara lẹ́yìn lórí ọlọ́ni fa'tadu alayhi ọlọ́run bẹ́ẹ̀ nìkan bá kọjá náà léwu lórí ó fi ọwọ́ ba ìjọmọ nìyẹn yín ó fi ọwọ́ ba ìjọmọ lúwàbí yín dúkìá yín ọlọ́run bẹ́ẹ̀ bá gbẹ̀ fún ẹ kó ju dèédé tó ṣe fún yín lọ bá ti ṣe fún yín yìí wọ́n tẹ́kun ọlọ́run ká níbi a fẹ́ gbẹ̀ fún ẹ̀rí ipò kan tó ń bẹ́ẹ̀ tó jẹ́ ipò àdámọ́ ọmọ nìyẹn ní wípé tí ó bá gbẹ̀sán ìyẹn máa ń sábà máa ń ṣe ju ohun tó fi kàn yẹn lọ àdámọ́ ọmọ yẹn ni ìbáná máa ń sọ lóore wọn ní ẹbí ẹ ó dà mí lóògbòlò má ti fọ lẹ́yìn a rí i pé ìgbẹ̀sán yìí ó ju kẹ́niyẹn tó ṣe lọ ṣùgbọ́n bàbá fẹ́ kálíbà lè mọ bẹ nínú àwọn olùpáyọ̀ ọlọ́run olùbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ nìkan bá kọjá ọlọ́wọ́n bá fẹ́ ká fi bèèrè tó ṣe fẹ́ wá ẹ̀rí ká fi dá padà láì ní kọjá là tó lábẹ́ bẹ́ẹ̀ nínú àwọn èrò ìyẹn olùpáyọ̀ ọlọ́run tó tún bẹ lélẹ̀ tó tún ló tún dáa ju eléyìí lọ èyí náà ni kéèyàn ti ìtàmójú kúrò káti ọmọ gbẹ̀sán gbogbo ilẹ̀ fún mọ́ ọlọ́run ni wà á ń tán àfi akọ̀rọ̀ bẹ̀lẹ̀ tẹ́kùwà ọlọ́run ni kéèyàn ìtàmójú kúrò ọlọ́run ni tó fi ń lé orí etí ẹ pé ẹ̀tẹ́kùwa ìbẹ̀rù ọlọ́run ìsúnmọ́ tọ́lọ́run ọba tó fẹ́ ìjìnlẹ̀ sí tọ́lọ́run ọba tí ò fẹ́ tó eléyìí ó jẹ́ ńlá tó yẹ pẹ́tọ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala pé nípa lòkù wàtá ni kò bá sì máa bẹ́ẹ̀ láwùjọ nínú mọ̀lẹ́bí ẹ̀rí láàrin àwa àwọn àti mọ̀lẹ́bí wa àbáwọn tọrọ wa àdínníbi iṣẹ́ wa àdínlójú ọ̀nà níbikíbi tá a bá ti bára wa yóò mọ̀ wáyé káwọn èèyàn kan kí wọ́n kọjá àlàlé wa lórí kí wọ́n dùn wá lẹ́tọ̀ọ́ wa kí wọ́n tẹ̀ wá mọ́lẹ̀ ọlọ́ni bàbá ṣe déédé pẹ̀lú wọn tọ́ afẹ́gbẹ̀ fún ọlọ́ni ká ṣe déédé ṣùgbọ́tọ̀ káṣí àmọ́jú kúrò olóòdì tó fi ń lọ rè ìgbà tuntun lára ròyìn tí máa ń bẹ fún àwọn almuttaqun òun náà ni al-afwu anilmọ̀síhìn wal-i'rad aniljahilin wọ́pọ̀pọ̀ máa ṣàmójú kúrò fún àwọn èèyàn tó máa kọjá àlàlé wọn lórí رضى الله سبحانه وتعالى وإذا مروا بالأغل مروا كراما ọlọ́run ẹ̀rí ní àwọn ìròyìn àwọn onígbàgbọ́ òdodo àwọn olùtayọ̀ ọlọ́run lẹ́yìn àwọn márùn-ún ní lọ́gùnrí gbogbo àti ìgbà tí wọ́n bá débì kan tí wọ́n dé pẹ́tọ̀ ní táwọn ẹni wọ̀nyí tí wọ́n ń sọ tí wọ́n ń ṣe ohun tó takòtò ọlọ́run ọ̀làní márùn-ún kéré àmà wọ́n á lọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti lè bá wọn sọ̀rọ̀ ọlọ́run bákan náà ọlọ́ni ìdá kan tábà wọn máa jẹ ayé lóhùn kọ́ọ̀lù sàlẹ́mẹ̀ ọlọ́ni táwọn aláìmọ̀kan tó bá fi ìmọ̀ ìmọ̀kan wùwà sí wọn wọn ni sàlẹ́mẹ̀ lónìí pẹ́tọ̀ ní ìráyè títí wọn máa bá tiẹ̀ lọ. eléyìí ni ipò tó ga àdáradá tu àlẹ́ àlẹ́yẹ tọ́lọ́ tó ti wá sí. tí wọ́n tó tọ́ ẹgbẹ́ ìjọba nìyẹn ń máa ń wà kágbẹ̀sán sẹ́nìkan bá kọjá ẹgbẹ́ bí olùpáyé ọlọ́run ọlọ́run Allah subhanahu wa ta'ala kò fẹ́ kakọjá náà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam onílẹ̀ ya ti asubbu man sabbaka wa laka ajrun oní mọ́ bu ohun tó bú ọ kó o lè ba lè lẹ́sàn méjì lọ́dọ̀ ọlọ́run ẹ̀sán alákọ̀ọ́kọ́ ọ̀nà ni pé ẹni yìí ebú ọ ó kọjá àlàyé ẹ lórí ẹ̀sán ẹlẹ́ẹ̀kejì ètò wá ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ègbẹ̀sán. bóyá gbẹ́tọ̀ bí ẹ bá gbẹ̀sán ẹ lọ́ba lè ṣàlàyé ẹ̀sìn ìtakò lóyìí وسلم محمد صلى الله عليه وسلم إما بني المتبال بما قال وعلى الباب ما لم يعتد المظلوم إذا هو يمين بابنا سنقول هو قل إن تنمي شيري تنمي شيء وإن أنت تكبري ممكن باتين دي بابنا سنو بات تجالا سنو جاء كفوة جماعة سنو جاء كفوة إذا إيه دي أدماوة أفق تجالا نوري إدفن سنو جاء تقوى tá à ń bẹ lọ́run kọ́lọ́ kó gbogbo ẹ̀ fún wa tá a sì ń bẹ lọ́run kọ́lọ́ kó fi ìlànà ẹ̀rọ wa lọ́rùn eléyìí ìmọ̀ ìpè wá sẹ́yìn padà jàmá àwọn mùsùlùmí òun náà ní yẹlé jàmá nínú ìròyìn àwọn àlùmọ̀tẹ́kùn òun anábìwá muhammad sallallahu alaihi wa sallam nígbà tó ṣẹ́rí látara àti ibi ìkan nínú àwọn ogun tọ́lọ́ ti pa láfẹ́ rẹ̀ anábìwá ń fún àwọn mùsùlùmí àwọn sùhábà ó fún wọn ní ìsí àti èmi tó ń ó ń pinnu wọn lọ́wọ́ arákùnrin kan bá wá ó ní ẹ̀ẹ́dẹ́l ya muhammad ó ní wa muhammad ṣe déédéé ah gbólóhùn yìí ó bí anábì sallallahu alaihi wa sallam ó bí nínú ó pí àwọn sàhábà ó pí wọn nínú nínú ẹgbà wá mi wọn ni Umar bin Khattab radiyallahu ta'ala anhu inú ya Rasulullah inú òjíṣẹ́ Allah da'ani adribu unqa yẹnda mi kí n nà lọ́rùn eré ti yé gbogbo wa àmàdì mi fi lẹ̀ turukutu bá bá wí yóò mọ̀ sọ wípé ẹ̀rọ àwọn mùsùlùmí wọn bára wọn jà pépé ilé ẹni yìí nínú àwọn mùnáfíkì ni ìdásí àwọn ànábì ọ̀nà ẹni déédéé ni wọ́n ẹni déédéé torí pé ní tẹ́sí ìsìláàmù tó pè wá sí tí wọ́n gbé wá èyí náà dà láàdùn yẹn lè wọ́n ibi kò yẹn lè ní ìlàsì kan wà yìí wọ́n máa ń dà pọ̀ mọ́ra wọn yàtọ̀ ń bẹ láàrin àlàábùlù àti tí a ń pè ní àlùmọ̀wátàt àlùmọ̀wátàt òun ni tá a ní dọ́gbandọ́gba afẹ́pẹ́ nǹkan láàrin ẹ̀ méjì káfẹ́lẹ́ yìí méjì káfẹ́lẹ́ yìí náà méjì eléyìí kọ́ ni ìpìlẹ̀ ntí ìsìlámù gbówá ntí ìsìlámù gbówá gẹ́gẹ́ òun náà dà láàbùlù ọlọ́ni ìlànà ya amúrúkún bí láàbùlì ọlọ́ni wọn náà bá pín in láṣẹ kẹ́ẹ̀sì déédéé yẹn ni wípé ẹ̀sìn tó tọ́ fojú ẹ̀sìn fojú ẹ̀sìn tó tọ́ sí etí ẹ̀sìn sí etí ìtótọ́ fọ́kùnrin ẹ̀fọ́kùnrin ìtótọ́ fọ́bìnrin ẹ̀fọ́bìnrin ìtótọ́ fún ọmọ rí tó dàgbà ẹ̀fún ìtótọ́ fún ìyàwó rí ẹ̀fún ọlọ́ba Allah subhanahu wa ta'ala ní tó ń sọ wá láṣẹ rẹ̀ òun nìyẹn ìrẹsì nínú ìròyìn àwọn olùpáyọ̀ ọlọ́run àwọn olùbẹ̀rù ọlọ́run wọn a máa ṣe déédé lórí gbogbo àlámọ̀rí ibikíbi kan bá bára wọn yálà wọ́n jẹ́ baálé ilé ni wọ́n jẹ́ baálé ni wọ́n jẹ́ ìmáàmù ni wọ́n jẹ́ àfáà ni wọ́n jẹ́ mọ́kéwù ni wọ́n jẹ́ bàbá ni wọ́n a ṣe déédé arábìwá muhammad sallallahu alayhi wa sallam onítàkùnlọ́ wa'dilu bayna awladikum òní ẹ̀páyọ̀ ọlọ́run lórí àwọn ọmọ yín tọ́lọ̀ ń dògbò fún yín tẹ́ ní kápá lé wọn lórí kẹ́ ẹ̀ tí wọ́n bó ṣe wù yìí ẹni ọ̀sẹ̀ déédéé pẹ̀lú wọn tó túmọ̀ sí pé ìyá máa tara eléyìí jẹ̀mọ́ ìyá máa tara ẹ̀rí ìdùnnú ọlọ́run kọ́lọ́kún lọ́wọ́ àmbẹ̀ ìyàpọ̀ eléyìí jẹ́ ẹ̀kọ́ fún wọn jẹ̀mọ́ káṣí déédéé eléyìí pọ̀ dandan lé wa lórí káṣí déédéé lórí bá ṣe bá ara wa lò káṣe déédéé káṣe bá àwọn olórí ìlú wa àwọn aṣíwájú wa bá ṣe bá wọn lò lára déédéé káṣe máa bá àwọn olórí lò ọlọ́ba ọlọ́ni yá ayé lẹ́bí náà mẹ́nu ọlọ́ni ìmọ̀mí ní ẹ̀yẹ nígbàgbọ́ òdodo àti ọmọ àwọn àti rẹ̀tún yàwó nílé amẹ́rìmíkùn ọlọ́ni ẹ̀tẹ̀lé àṣẹ ìwọ ọlọ́run kẹtẹ̀lé àṣẹ òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn tá a ti jẹ adarí lẹ́yìn lórí alùmọ̀rọ̀ pẹ̀lú ìlànà àwọn àfẹ́ onímọ̀ ẹni àkọ́kọ́ wọn làwọn alùmọ̀rọ̀ wọn làwọn àfáà tá máa ti sọ fún yín pé báyìí kàtà báyìí àwòdì bọ́lá ṣe rí ilé yìí báyìí bó ṣe ṣàlàyé lélẹ́yìí ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu tá máa ti ń pè é lọ síbi kan náà ẹ tẹ̀lé wọn tó bá dín tẹ̀lé síbi làmẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀tẹ̀lé wọn bẹ́ẹ̀ náà ni àwọn aláṣẹ yìí àwọn òní pẹ̀lú lọ síbi tọ́lọ́ òtótó wọn àfà ṣùgbọ́n wọ́n mọ̀ tọ́lọ́ síbi olórí èèmọ̀ kéwú olórí èèmọ̀ kùránì ṣùgbọ́n tí ó wúlò fún yí tọ̀ pẹ̀lú pé àwọn àti àwọn àtàwọn onímọ̀ náà ni wọ́n lọ ṣiṣẹ́ tó máa ókè báyìí lè fi ṣe léyìí eré ilẹ̀ ṣe báyìí ẹ má ṣe léyìí ẹ léyìí ẹ léyìí ẹ léyìí tó sì dájú pé tọ̀ kò tó tako nínú òfin ọlọ́run ọlọ́run ni wà ó lè bí kọ́ọ̀mù ọlọ́run ni kẹgbẹ́rọ̀ sún ní ẹgbọ́rọ̀ atọ́nà ẹ̀la ìfi yín kalẹ̀ kẹgbọ́n táwọn olórí yín bá sọ fún yín bọ̀tọ́ à kẹ́ẹ̀kú tẹ̀lé lókùnbà tí wọ́n bá ti pè yín lọ síbi kí ni ìtọ́nà ọba Allah subhanahu wa ta'ala tí ò fẹ́ jẹ́mà ló dá pípé gbogbo olùpáyọ̀ ọlọ́run kò ní bá wọn kópa lọ́nà kan àbí kejì lórí ìwọ́de lórí protest lórí demonstration lórí primo eléyìí àní rí mùsùlùmí kan tó bẹ̀rù ọlọ́run tó bẹ̀rẹ̀ ọjọ́ àlùkìyàmọ̀ kó wá kópa nílẹ̀ torí pé ọ̀nà kan ni tí yóò gbà ṣe déédéé pẹ̀lú àwọn olórí ọlọ́run ti pa wá láti ká ṣe déédéé jẹ́mọ́ bẹ̀rẹ̀ wa bí ká sọfára lé ká sọfára òkú wọn láwọn kan fẹ́ ṣe ìwọ́de ẹ̀ẹ́kìlẹ̀ kan jẹ́mọ́ kíni kíni kíláǹfààní ìwọ́de ìta èyí tí wọ́n ṣe mẹ́wàá sùn kan sẹ́yìn bí ọdún kan sọ́dún kan ìjì nísìn tí wọ́n ṣe gbogbo alámàtúndọ̀tán rẹ̀ gbogbo ìtọ́nà àwọn afọ́ àwọn ní ẹ̀rí ìwọ́de káfí ẹ̀rọ oníwà hàn síjọba ká jáde kálá fẹ́ wọ́de àríjẹ́ àrímú wọ́n ní kò sí jí máa bí tó ju àdánù lọ ilé náà gbogbo ní kálukú wa ti dèrò gbogbo ká ti mọ ní ìdọ̀wọ̀ jẹ̀mọ́ kọlọ̀bà Allah subhanahu wa ta'ala kó wa ìdọ̀wọ̀ wa ká fi ń dèrò pẹ̀lú àwọn olórí wa ìlànà àlè súnnà nù nígbà tí máa mọ mùsùlùmí onísúnnà òní bá wọn kópa nínú ìwọ́de òní bọ́ gbangba wọn kó mọ lálàsí àwọn olórí òní bí máìkì mú kó mọ bú àwọn ìjọba òní máa sọ̀rọ̀ bí gbangba ká kó mọ kọ̀ndẹ́mù àwọn ìjọba kó mọ lálàsí wọn òní ṣe lẹ́yìn ṣùgbọ́n àlùsùn náà yóò mọ pé àwọn èèyàn síbi tó jẹ́ ètò síbi tó jẹ́ ìlànà síbi tó jẹ́ òfin tọ́lọ̀bà Allah subhanahu tọ́lọ̀ ń ẹ̀rù gbogbo àwọn bàjẹ́ ń bẹ lára ọmọnìyàn ara wa là tó ṣe wà kí sára ìjọba nígbà bá ti tún ara wa ṣe jẹ máa ìjọba wa yóò gbà tó ti ṣe kàmá tẹkùnú ìwàlá wọn ní bá a bá ṣe rí bẹ́ẹ̀ làwọn olórí wọn náà ṣe rí nù ìbẹ̀wọ̀ wa ilé ìlú ẹ̀kọ́ ni ọlọ́ba Allah subhanahu wa ta'ala ń kò wá sáké ìsinmi al-Qur'an al ọlọ́ni wà láyé jẹ́rì mọ́nà kùmùsàn àánú kọ́mìnà àlẹ́ àlẹ́ ọlọ́ni ẹ má jẹ́ kí n ti ń bẹ láàrin èèyàn àtẹnìkan nígbà mi fi ọmọ ètò eléyìí haúsá ni eléyìí yorùbá ni ẹ má jẹ́ kí eléyìí tó mú yí kẹmọ́ sí dédé ẹ má wò torí pé ẹni tó dé lórí fún yín fúlàní ni gbogbo ẹ̀sùn nàìjíríà pátápátá àwọn fúlàní náà ni ẹran lé wa tí rí bí fúlàní náà ni kàná àwọn tó kú fúlàní fúlàní fúlàní ọlọ́ni wọn láti àìtorí ẹ̀yà àìtorí ẹ̀sìn àìtorí gbogbo nǹkan tá a bá pìyàtọ̀ sẹ́ni kejì káwá ṣàbòsí fún ọlọ́run bó tẹ́lẹ̀ eléyìí haramu ni anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún kan nínú àwọn sahaba ènìyàn tẹ́kù dáhàwá tẹ́lẹ̀ mọ̀dúnlọ́m gbogbo ẹnikẹ́ni tó bá ṣàbòsí fún bàbá wọn kópa nínú ẹ̀rọ torí pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣàbòsí fún ọlọ́run kì í gbà bí kébèrè bá náwó sọ́wọ́ pé ọlọ́run dákun fún mi lówó fún mi ọlọ́run ní gbà á tó bá dàbẹ̀ ní pétọ̀ ní tó ń tọrọ ó ń bọ́ sí lọ́wọ́ alábì ní kèé ṣe sì jábà dìrà jù ní ṣùgbọ́n tó bá ti di ibi ó ni ìmáàmù ló ṣàbò sí fún ni tó bá tọ́ sọ́lọ́run tó bẹ ọlọ́run lórí ẹni yẹ ọlọ́run a máa ṣí gàgà jama ilé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀kọ́lọ́bà Allah subhanahu wa ta'ala tó kàn wọ́n kúnnú àwọn olórí ẹ̀dá tó kàn wọ́n kúnnú àwọn olùfẹ́ ọlọ́run alhamdulillah wasalaatu wasalaam ala rasulillah jama nínú àwọn ìròyìn olùfẹ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala ọ̀nà ni as-sidqu fil aqwal wal a'mal kájẹ̀ ń tí mọ̀ sọ òdodo òdodo kó wà nínú ọ̀rọ̀ wa kó wà nínú ṣe wa ìsọ òdodo àdámọ́ ọmọnìyàn ni wípé tó dáa ni tágbà òdodo àdámọ́ ọmọnìyàn ni wípé tó dáa ni ẹ̀sìn wá tún wá sí lọ́rọ̀ èèyàn ló wà lórí kò sẹ́ni tí wọ́n fi òdodo bá lò tí ò láìkí rẹ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí wọ́n fi irọ́ lò tí ò ní kórìíra gbogbo èèyàn gbogbo èèyàn àdámọ́ ni tí wọ́n wá rí bẹ́ẹ̀ ọlọ́run tó wá ṣe lọ́rùn yàn lórí àwa mùsùlùmí ọlọ́run tó ṣe nìkan nínú àwọn ìròyìn tá a fi máa mẹ́ni rẹ ẹni ọlọ́run àṣẹ́bẹ̀rù ìtumọ̀ rẹ̀ ní pé bí nǹkan bá dúdú ṣòfò dúdú tó bá funfun ṣòfò funfun ni tí wọ́n lè ṣe léyìí èmi ni tí wọ́n kọ́ lè ṣe léyìí èmi kọ́ jẹ̀mọ́ ẹ̀sọ́ fún mi níbi láti bùkátà rẹ̀ níbi láti bùkátà rẹ̀ gbogbo aláti rí aburú kí ẹ má máa sòdodo a ti rí nínú ilé láàrin ọkọ àti ìyàwó a ti rí láàrin òbíkẹ́ mọ́ a ti rí láàrin àwọn akátúnjọ nífẹ̀ẹ́ ara wọn lónìí fẹ́rẹ́dì a ti rí láàrin àbí iṣẹ́ aburú tí ń bẹ́ẹ̀ bí kí wọ́n mọ̀ sódodo oníkálukú wa láti mọ̀ tó àkúṣe oníkálukú wa káàkiri ní fún ẹgbẹ́ káàkiri kọ́ra káàkiri dáadáa òdodo ìmọ̀ sódodo ìmọ̀ òwúwa òdodo káàkiri kọ́ra mọ́pàárọ́ fáwọn èèyàn eléyìí ẹ̀sìn wọn takò àdámọ́mọ́ nìyẹn dé takò ìparọ́ kò sórí ń bẹ̀ ká máa parọ́ kò sórí ń bẹ̀ kò lání kò gbání kò ní kíyàn lówó kò ní kíyàn lókìkí kò gbélẹ̀ débi kankan kódà owó pọ̀ òun ní èyí yóò tún dìbò ẹlẹ́pọ̀ oríṣiríṣi àwọn àrùn gan lórí ẹ̀mí ṣé olóṣèlú èrò ti ṣe ẹ̀rù yóò ti máa gbọ̀n yóò ti máa ronú kalẹ̀ irọ́ kan tó bá fẹ́ ta yóò mú ọpọ ẹgbẹgbẹ̀rún wọn tí o lọ́sọ̀lẹ̀ ìmọ̀kọ́ àìwọ́kọ́ ah, ah, ah, tọ́wọ́ sí ẹ̀hẹ́ olùjọmọkọ̀ ló ṣe òkú padà lè nìyẹn ó máa ti dúró bọ́ síbi irọ́ bọ́ síbi irọ́ bọ́ síbi irọ́ ilé ìlú sún adé bíta wà ní nàìjíríà ilé ni tẹ́kùnlọ́ ẹ̀rùn kan tẹ́kùnlọ́ ọlọ́ni ẹ̀fà ẹ̀wọ̀n ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run yàtúrú máa sọ́dẹ̀ pé ọlọ́ni ẹ̀ máa bẹ pẹ̀lú àwọn olódodo ti àkọwálẹ̀kùn wà àmàlẹ̀kùn wà àkọwálẹ̀kùn gbogbo tẹ́ máa ṣe pátá ẹ máa jẹ́ kó jẹ́ nǹkan òdodo ẹ̀rú báyà tí àwọn ọmọ ní fi tó ọmọ mi nìyí ni fẹ́ kó kọ́ṣẹ́ ó wà kọ́kọ́ jókòó ọ̀dọ́ta ló ti fẹ́ kọ́ṣẹ́ sáláṣí tóun náà ń ṣiṣẹ́ tó lè tó mọ́ṣí lọ́dọ̀ èrò sì máa gbọ́ láti lè fi lọ́wọ́ irú ọ̀gá ti sọ pé àìró ah, àwọn máa ń kọ́ iṣẹ́ náà irọ́ ni bẹ́ẹ̀ni bá ń bá wá àti lè tó mọ́ sọ́dọ̀ sáláṣí jẹ̀mọ́ níbi láwọn afọmọ́sí ẹni tó ti gbẹ́kẹ̀lẹ̀ pé alhamdulillah masha allah alùsùnà nítorí ọ̀gbà náà dẹ̀rẹ̀ ìdí èmi dáa ni jẹ̀mọ́ ìdílé yìí kò sóró mẹ́fẹ́ wa ẹ̀rẹ́ká fi òdodo ká fi bára wa lò àwọn náà lákèsè rẹ̀ àwọn náà lára ń fàní rẹ̀ bẹ́ẹ̀ni kọba gbígbàgbé ní sí yóò sọ fún pé á ah, ẹ̀ẹ́sẹ́ ìgbẹ̀ntẹ́ wá sí jímọ̀ ìyàní kọ̀ọ̀kan ní lóyá fún ní plane wọ́n gbọ́mọ̀ tó ń parọ́ òun gbọ́mọ̀ tó ń parọ́ ìdọ́lọ́fẹ́ balẹ̀ ìdọ́lọ́fẹ́ badé nínú wa ní nàìjíríà wa nínú ẹ̀sìn wa kò sí tó jẹ́ rọ́ nínú ẹ̀sìn islam wa irọ́ gẹ́gẹ́ kò sí ibi tí ìsìláàmù ti gbà wá níyì ẹ̀ńdá láti parọ́ jẹ̀mọ́ títí ní kálukú wa ti máa ń parọ́ àmọ́ ìyá máa parọ́ tí wọ́n fi dáàbò bo ẹ̀mí káfí ńlá ẹ̀mí ìyá máa parọ́ kò ṣe fáǹfààní ti tiẹ̀ fáǹfààní ńlọ ni fáǹfààní ẹ̀mí yẹn ni ìyá máa parọ́ láti lè dìtẹ́ǹdì ẹ̀sìn rẹ̀ fáǹfààní tiẹ̀ kọ́ fáǹfààní ẹ̀sìn rẹ̀ ni ìyá máa parọ́ láti lè fi ńlá ẹ̀mí ara rẹ̀ ẹ̀sìn yọ̀ǹda rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ni wọ́n parọ́ lórí nǹkan tí ò tó nǹkan ó ti wá ó ti ó. subhanallah tọ́lá fi ṣàánú wa ni ẹ̀rí wọ́n ní ìyá kan ìyá ìfẹ́ ra ó fẹ́ kún jẹnẹrétọ̀ sí wá pé nìkan ó gbé jẹnẹrétọ̀ lọ sọ́dọ̀ ní tó ṣe ni wọ́n ní yóò ra nǹkan báyìí dáadáa báyìí tó ti ní yẹn o méjì wo o fẹ́ẹ̀kì wá ọ̀ríjìnà wá o àmọ́ ó da jẹ́kájọ lọ síbi táàtì rà nígbà tí wọ́n débẹ̀ ẹ̀yin wọn ń ta àbí ẹ̀dá kò fẹ́ẹ̀kì dà orí fẹ́ẹ̀kì lélẹ̀ ọ̀ríjìnà ń tọ́ òun lélẹ̀ ọ̀ríjìnà ni mo fẹ́ rà ya sì rà lé ẹni tí ó tún jẹ́ nìṣe ó sì rà lé lọ́wọ́ tó bá lọ ènìyàn wá padà wá tó wá bẹ́ ènìyàn pé ọ̀má ní àtọ̀rọ̀kúnlẹ̀ àti téèkì náà ní gbogbo ẹ̀ tẹ́nana ló ti wá tó mú wá tó tó bá bàjẹ́ àwọn tó mú báláǹsì wá ó sì ọba tó bóòlù ti wá jẹ́ ṣùgbọ́ oríjìnà ní kíkà rẹ̀ náà oríjìnà rẹ̀ lára àmọ́ ẹ̀kọ́ lọ kó ṣe àlúwà mọ̀mọ́ wá lọ sọ́dọ̀ ìdí tàfù wọ́n ni àmọ́ nígbà tẹ́ ẹ lọ́tọ́ ẹni ẹ padà wá o tẹ́ ibi tọ́mọ nàìjíríà bá burú dé lórí irọ́ olè làfẹ́ rí mẹ́ pátákùnrin ẹ̀kọ́ orí ten one thousand kú two thousand ó ti wá gbalẹ́gbẹ́ kó ọmọdé ń ta àgbà ń ta àfa ń ta ọmọ kí ń ta everybody ló wà kó sí mẹ́ẹ̀ bí ó lọ́ ọlọ́ni wà kú ní máa sàdìkì ọlọ́ni lẹ́yìn tẹ́ bá pààyè wọn ọlọ́run ọlọ́ni ẹgbẹ́rẹ́ jùlọ sí ìrùn kan bẹ́ẹ̀ àìparọ́ yorùbá náà máa ń sọ wọ́n ní ilé tí a fi tọ́ mọ èrì ní ohun òbí yẹn ti rọ́ kú ilé jọ ó fi kọ́rọ̀ jọ ó fi kó nǹkan jọ òní láti lọ tán kọlọ́ba Allah subhanahu wa ta'ala kọlọ́ kó sàlékún dáadáa fún wa iṣẹ́ aláàtì máa tẹ̀síwájú wa sallallahu alaihi wa sallam muhammad wa ala alihi wa sahabihi wa sallama kúmi sọ